afẹ́nsájà anẹ́bì ní kọ́lọ̀kúbà ń kí àwọn ẹjọ́ mi fi bùkú rè ha níbi ìmọ̀ tètè lọ èrè ọjà wọn ayọ́ká wọn tètè lọ́jà náà ètò dání àwọn nǹkan tí ó wá dánú ọjà oná ni kamọ̀rẹ́ ni jẹ bákan náà rìbá ìmọ̀ jẹ rìbá sábáníká sọ̀rọ̀ rìbá fídì kan lòun tó tó sọ̀rọ̀ ń pa rẹ̀ ọ̀rọ̀ rìbá torí pé Yorùbá ọmọ ẹni tó ń pè Yorùbá ń rè pé ní ìbá aje ẹnumílẹ̀ ní èrè àjẹpajúdé mẹ́ẹ̀dẹ̀ ni rìbá máa ń wọnú ọjà bá a ṣe ń tajà bá a ṣe ń rajà àgbọ́dọ̀ ṣọ́ra bóòlá ṣe ń tajà bóòlá ṣe ń ní àti lórí ọjà wa tí à ń rà gbogbo àwọn ìròyìn yìí a gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ bákan náà kábẹ́rù ẹbọ ṣíṣe nídìí kátàkárà eléyìí tí ká tó fi kún kátàkárà ò ní adẹ lẹ́bọ̀ ọlọ́la mọ́ gbára léwu kámọ́ ni ẹni tí ó mọ́ sí tàmáìmù tàmáìmù làsókọ́ àsọ̀rọ̀ àrìmọ́lẹ̀ ó dá o kò dá o àbí kanu ọmọ ya wà lórí ẹ̀fẹ́ ìlẹ́ sọ́nà àbí àbábẹ̀lá sọ́ọ̀bù katáwọn àkágbà àbí tó kọ́ lo bẹ̀tẹ́lẹ̀ nígbàtẹ́ tó sọ́ọ̀bù sí wúlẹ̀lẹ̀ mélòó ni kò níye ó bẹ̀rẹ̀ ó wà ó rí nǹkan mọ́ sọ́ọ̀bù bí kò níye sọ́ọ̀bù ẹlòmí ò sí wọ́ ẹ̀rí ẹni ayùbá ni ní asọ́pọ̀ ẹlòmí ìsìrí tó dá ẹ̀sìn oníadá lásọ̀pọ̀ oníadá lásọ̀rọ̀ anábẹ́ àmúhàzà sálá ó ní ìnà rúkọ ìmọ̀ pẹ̀gẹ̀dẹ̀ pàtàmá im ìmọ̀ sàsọ́kọ́ àsọ̀rọ̀ ìsànbàntẹ́ ogbótáyẹ sáńsó ẹ̀rí gbogbo ẹ̀ wà tíwálà ìmọ̀ sògùnfẹ́ ìmọ̀ lọ́jọ́ ẹni tọ́jú ara yẹn àwọn ọlọ́jà ká bẹ̀rù ọlọ́run lórí eléyìí náà ká ló gbàgbé tọ́lọ́run kára tí ẹyìn tọ́lọ yin àwọn tán tó wọlé ẹ̀kẹta pé lè já lúlá tó lè yín ti járọ̀ tó wà lábẹ́ àǹtíkìrì láà kátàkárá ò ní ọ́n gbàgbé tọ́lọ́un ẹlòmí ò kọ́kọ́ wọ́n rí burúkú sí jẹ̀lẹ́ nítorí kó tó lékíní kó tó wọ gọ́ọ̀bù rẹ̀ ẹlòmí àgbàdo ń tiẹ̀ subhanallah ẹlòmí kò ní adẹ́lẹ́bọ̀ ọlọ́ni asúnmọ́ ohun but àwọn àsúnmọ́ kan wà láni àṣàdúà àdúà tábà ti fún ara náà nínú ọjà ni ẹ jẹ́ kó bá ti súnnà mú kó bá ti súnnà káwọn àpá súnnà àwọn náà tọ́ wa sọ́nà tẹ́rí ìdúró o tí ẹ bá tẹ́bọ̀ jù bẹ́ẹ̀ lọ́tọ́nà bá kọwọ́ mọ́ kò ní lówó kò ní lówó kárí pé ní tẹ́yìn ò bá máa tẹ́bọ̀ kò ní lówó ní ẹ́ kẹ́rẹ́ tẹ́yìn bá ti tẹ́bọ̀ kò ní lówó kò yẹ káàrá bá rí lówó pé gbogbo àná àti tó tẹ sáúdí dé àti tí ó débẹ̀ ní òpin ní padà lólówó kíní olówó sáúdí lọ́pọ̀ wọn ọlọ́run bá lùbáríkà sí kámọ́dé ẹlẹ́mọ́tọ́ ipa fẹ́rà ká fẹ́ tà ẹ̀kátà ń torí tọlọ́run ọba ẹ̀rí eléyìí nínú ni torí pé nígbà míì àwọn oríṣi nǹkan láyé ó máa ń ṣẹlẹ̀ nípa bábájọ wà papọ̀ ẹjá ṣe káàkiri ogun tá bá ṣe pátá ọlọ́ọ̀bá sùfàánù àtàlá yóò bí wá lérí bákanáà nínú nǹkan tí ẹ̀sì tó fẹ́ ká máa ṣe ká níwà dáadáa sí òwò tá bá ń ṣe ara wa dáadáa tá ní tó ni al-ikọ́ọ́là èèyàn máa rajà ń gbà mí tó lè lóhun ọjà yìí mo padà rí pé àbí ta nídìí kò tó yẹn mọ́ àìkọ́ọ́là orí pé kéèyàn pádọ́yàn torí pé ẹni tó bá ti kọjá fún wájú wa nínú Islam kò lè dá padà mọ́ tó bá ti kún wájú wa ó ti di ti ẹ̀ àfi tó bá jẹ́ pé àwọn kọ̀ǹdíṣẹ̀ kan wà tó fi ilẹ̀ bàtà tí mo rà yìí tẹ́lẹ̀ tí ò bá bá ẹ̀tẹ́ ọmọ mi mú ṣé mo lè dá padà ó ti fọ̀hùn lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sọ tẹ́lẹ̀ àbí ó wá ti bọ̀sẹ̀ wọn rẹ̀ ńgbà tó délé kò bá bá mú bá díjọ́ kejì pé bàtà àwọn òràmọ́ báwo ẹ̀ẹ́bà mú omi nìkò lè gbọ́ owó yẹn mọ́ mo fẹ́ kẹ́ tó ní jẹ̀ ní rí sí ní ẹ̀sìn gbà pé ká pàdọ̀ rẹ̀ káàjọ ojú ní rojú sánú bàtà yóò kẹ̀wé sí ní mo rà mú kò sí kíní kò sí dédé ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí ò bá sí yẹn tí ó sì sáyẹ ń bẹ̀ káyípa àyẹ̀wà ń bẹ̀ ẹni tẹ́ẹ̀tì yìí bá sì rẹ̀ dà mo ti bọ̀ ní kò sí kíní kò sí àyẹ̀wà ń bẹ̀ kò iṣẹ́ nìyẹn ló wà ń bẹ̀ náà ń bẹ̀ èyàn lè dá padà lọ ṣùgbọ́n tó bá ní rí tìyẹ̀ sí ní ká pádàn rẹ̀ kọ́lọ̀ lè bà pádàn àwa náà ilé nínú tí ó tó yẹ kí a tún ní gẹ́gẹ́ bí mùsùlùmí bákan náà mọ àwọn nǹkan tí ó yẹ tá máa tà gẹ́bà ti sọ àwọn nǹkan tí a lè tà bákan àwọn àsìkò tí a lè tà nǹkan so eléyìí nínú àwọn nǹkan tí a lè fi ṣe àǹfààní fún fúnra wa ni fún ìtàn ní àti ń gbọ́ tẹ́lẹ̀ ẹni tó bá jẹ́ olówó iṣẹ́ dáadáa ní í ṣe mọ́ pẹ̀lú mọ́jẹ̀mú ó fi òótọ́ ṣe pẹ̀lú mọ́jẹ̀mú ó fi àmánà ṣe pẹ̀lú mọ́jẹ̀mú kí ó má yànyàn jẹ nídìí owó rẹ̀ bákan náà ká ní àníyàn tó dáa ká ní àníyàn tó dáa lórí ọjà táǹtà irú àníyàn wo lẹ́nu ká ní gẹ́gẹ́ bí olówó gẹ́gẹ́ bí mùsùlùmí ní àníyàn pé iṣẹ́ tí ń ṣe yìí o mo tún fẹ́ máa fi rán ẹ̀sìn mi lọ́wọ́ ni ọlọ́tún máa fún yẹ̀ lálùbáríkà lórí ẹ̀ ètí bá ní nǹkan yóò mo fẹ́ fi rán ẹ̀sìn lọ́wọ́ ni bákan náà nínú tọ́tún ní kólówó ní òun ni pé ká máa ṣe sàárà púpọ̀ ẹ̀gbọ́ ká máa ṣe sàárà púpọ̀ gẹ́bá níbi ìṣẹ́ sọ fún àṣọ àbánu torí kò sẹ́ni tí ó rìn torí ò ní míì ká máa ṣe sàárà tó pọ̀ olówó ó ṣe pàtàkì o nítorí kò sí bẹ́yẹn ti lè mọ́ bí o hundred percent kò sí bẹ́ẹ̀ ti fẹ́ mọ́ ṣùgbọ́n sàárà tá a bá ń ṣe yẹn kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù tá a mọ́ tán kì í ṣe bá àmọ́ mọ̀ ṣàìdá o ìwọ́n mi tá a mọ́ tán gbọ́dọ̀ ọ̀rọ̀ kan jáde lẹ́nu wa àríyé báyìí ní kíní kan tẹ́yìn náà sọ intentionally àwọn sàárà tẹ́yìn bá ń ṣe ìyẹn lè yóò máa fi máa fọmọ́ ìyẹn ló balẹ̀ pé ní ẹgbẹ́ kó máa ṣe sàárà jù lẹ́ni tí bá sóyè káàkùdìẹ̀kùdìẹ̀ tó bá wà ń bi òwò tá à ń ṣe bóyá bí ọ̀rọ̀ ẹnu wa mi bóyá ọ̀nà ta gbàtá ni àwọn tààrà ta ń ṣe náà láàmọ̀ fi láàmọ̀ fi tún ṣe gbogbo àwọn nǹkan tí ó bá kù díẹ̀ káàtó láàmọ̀ fi tún ṣe bákan náà ká má jẹ owó àwọn èèyàn lọ́nà tí ó dá wọ́n tó ń tajà tó fi rọ́ta owó tó bá gbà ọ̀nà tí ó dá ní bákan náà ká má ràn ra wa lọ́nà tí ó dá eléyìí máa ń wọ́pọ̀ látọ́dọ̀ àwọn olówó

ẹni tó bá kọ́ntẹ́ ni yóò rà lápẹjúwe sí ọjà 10,000 lórí oríkọ ọmọkọ nkwọ ẹjọ́ jalè ní o ni olóò yìí bá àlànà sí tó máa fáyà tó tẹ́gẹ̀ náà mọ̀ pé kò dáa sọ pé kó dáa 10,000 lóra o ṣùgbọ́n 12,000 wọ́n náà mọ̀ pé kò dáa anábìnrin wà lè ìsìn kí tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ onímọ̀ ètò ń wú yẹ́ lọ́kàn tí ẹ náà wàkàrí ìta ayà tọ́lẹ̀ àlẹ́ ìná tẹ́rù ń bẹ̀ẹ́ tọ́ọ̀fẹ́ káyẹ̀ mọ́ ẹni tó sẹ́rù gẹ́bà iná gbé ìwò tó ń ṣe òdá tẹ́rù bá bèèrè irú bèèrè bá yà tó kí dáhùn lè ní ìwọ̀n kókò dá ni kí kọ́sọ́mà kó lè yẹn ni bá inú tá máa ń ọlọ́run ní ká mọ́ra ara lórí ìbàjẹ́ ọ̀nà tí bàjẹ́ fi ń wá ọ̀nà tó pọ̀ ní ẹnìkó gbé bàjẹ́ wá ẹnìkó bá gbà ilé yóò dá tí là ń wá nídìí ilé àwọn orísìkí náà ni ọlọ́run ní máa ń fún yàn tí bá wà lọ́nà ní pé yóò wa ká wa lọ́nà tó tọ́ tí tó bá jẹ́ tó bá forí ẹ ọ̀nà kò ní jẹ́ ti ẹni anẹ́bàmọ̀ sálám ó ní ẹni kan ò ní tán lórí ilẹ̀ àfi tọ́lọ̀ bá kọ ọmọ láàrísì kí yóò ní iye òkèlè tẹ́ yóò bù iye owó náà lọ́ni fún wa pé iye láyé náà lọ́ni iye náà ni náà ẹ̀ fàájì mi fè tọ́lá tẹ́ rí kí ẹ wa lọ́nà tó tọ́ káwa lọ́nà tí ó tó mí ní pé ọ́ ní tọ́lọ̀ kan mẹ́ lọ kábẹ̀rù ọlọ́run kámọ̀ pé gbogbo tá à ń ṣe lọ́nà subhanahu wa ta'ala yóò bí wá lọ́jọ́ gbòǹde àkíyàrá lọ́nà subhanahu wa ta'ala tí ó ṣàlọ́ ìfọ̀kàn wa kátàkárà wa tá à ń ṣe kọ́lọ̀ wa fàlùbáríkà sí owó tí ó lálùbáríkà kọ́lọ̀ jẹ kárí bẹ́ẹ̀ ibi tọ́lọ̀ ti sàánú ẹni kálukú wa dé níbi owó náà kọ́lọ̀ jẹ́ kó mọ gbòǹde sí kọ́lọ̀ jẹ́ kí awalẹ̀ akí àwọn tí a máa nu wa àti gbogbo àwọn arọjà náà lórí ìtẹ̀ṣe kọ́lọ́kọ́ sàfẹ́ lẹ́sìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọdún kọ́lọ́ jẹ́ kí a ṣe láyé sáré gbogbo tá ń gbọ́n bẹ̀ yìí ká má ti pé bí wá àti ayẹyẹ wá àti èsì tàbí ẹntatẹ́nìyàn àwọn àfá bídíà sọmọ dáadáa lẹ̀ ẹ̀rẹ́ sọ wá àti di ẹntatẹ́nì àbí àfá mi ò mọ̀ sọ̀rọ̀ sì mọ̀ náwó tí ẹ̀ ṣe wá àti ẹ̀sì mọ̀ náwó tó lórí ní ẹni ẹ̀sùn pé yóò nìyẹn náà ní báyẹn tọ́tọ́ náà wá àti gẹ́gẹ́ ní pé ká bára wa sòótọ́ ọ̀rọ̀ Hmm. kábàárà tòótọ́ èyí tọ́lọ̀ wá ní kẹ́yìn kẹ́ẹ̀rí ṣe àbáyé dúpẹ́ kọ́lọ́ wọn sáà gbà ní ìjọsìn yẹn kọ́lọ́ tí wọ́n ba ọjà náà jẹ́ àkọ́lọ́ kí ó jẹ́ ká máa gbòòrò sí ẹ̀ látọ̀rí ẹ̀ṣẹ́ àmà ní ọdún kárí gbogbo aláàárọ̀ ọjà pátá àtàbàbà ọjà náà ni àti ìyá ọjà ní nígbà tí wọ́n ń lẹ́nu gbogbo pátá kọ́lọ́ jẹ́ kí àríwá ti ṣe kárí ọ̀nà gbígbà owó àdáàrí ni kọ́lọ́ jẹ́ ká máa pa ẹgbẹ́jẹ káàbọn dáta pé ẹgbẹ́ tó wà láàrin wọ́n sí ẹgbẹ́jẹ kí ṣe ìtọ́nú ló wà ó wà láàrin wà sábà tí wà ń rí kàmọ́ ẹ̀nẹ́ síbi tọ́lọ́ sábà ẹ̀nẹ́ síbẹ̀ sábà ṣe rú dáadáa báyìí kí ẹ ti pé abẹ́jẹ kéde kan díje kan lápẹ́ tá máa jó ní ọjà ń sábà ẹ̀rẹ́ wa létí tọ́lọ́ ọ̀lẹ́ ọlọ́mọ fún wa tó kún abúrú àfàràsá ìjà ọlọ́mọ bìkan yìí kí gbogbo àwọn ìfáwà nínú ọjà náà látọ̀dọ̀ àfáwà ibùdó òkútàrí gbogbo àwọn àfáwà nínú ọjà ọlọ́mọta àwọn ọ̀pọ̀ yìí mọ̀ ṣe wọ́n ní bá àwọn àfáà bá ṣe rí inú ọjà ń gbà mí làwọn ará ọjà náà mọ̀ rí àbí àwọn àfáà ti wá táwọn ní ìhàn nínú ẹlọ owó rí mọ̀lú ẹ̀bùn mọ́lẹ̀ <laughs> ẹnìkan náà ra mọ̀lú tẹnu ọjà àwọn ẹlẹ́bàá ní gbogbo àwọn lọlé ó ní mọ̀lú wọlé sí subhanallah nítorí pa fẹ́ta ẹ̀rí ẹ̀yẹ mọ́tẹ́ bá wọn ẹ̀sà dùn tọ̀lọ́ ọlọ́run tó ọlọ́run àti wọn náà tààlà mọ́tà àti kálukú wa kọ́lọ́n tó gbàgbé ẹnu kọ̀ọ̀kan wa èyí tá a gbọ́ yìí kọ́lọ́n tó ṣe sábàbí dáadáa fún aláyé àti lọ́jọ́ gbọ́dọ̀ àti kíámà èyí tó bá kú díẹ̀ ká tó bẹ́ẹ̀ kọ́lọ́n sàṣorí ẹ̀jẹ̀ wa ó kí gbogbo àfa wa ní kàlẹ́ fẹ̀rẹ̀ sí kọ́lọ́n jáde wọn kọ́lọ́n jáde wasallallahu wasallam ala nabiyyi muhammadin wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير الجزاء أبنهم بارك